sèyàn lè mọ ojú ò ọ kò sì wá mọ́sáàsì o tún wá sí orí yẹn lẹ̀ o tún wá ní ah, ẹjẹ́ wọ́n lè ṣèkà mọ́ ẹja kírun lẹ́nu ẹ̀ ọjọ́ mùsùlùmí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká kíyèsí wa libasu taqwa dhalika khair gbogbo ìmúra tá a bá mú tó bá fi wá hàn gẹ́gẹ́ bí olùbẹ̀rù ọlọ́run onáà ní múra lọ́dọ̀ ọlọ́run gbogbo múra téèyàn mú tó fi ọ hàn gẹ́gẹ́ bí ẹni èṣù tó fi ọ hàn gẹ́gẹ́ bí ìpátá tó fi ọ hàn gẹ́gẹ́ bí tọ́ọ̀gì kì í ṣe múra lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ló fi jẹ́ wípé ọ̀rọ̀ ìmúra kan àwa mùsùlùmí púpọ̀ láì fi fọwọ́ yẹpẹrẹ múmúra béèyàn bá fẹ́ wá kírun mọ́sálásí gbogbo bó ti wulẹ̀ kó fojú rénà múra tó tó láàsì ó sá múra ní múra tó wọ̀run kì wá ṣe pé kò jáde nílé ìjọsìn kéèyàn wá máa ṣe èméjì pé ṣé pati ló ti ń bọ̀ ní àbílẹ̀ ìjọsìn ìmúra Islam kíyèsí púpọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé ìmúra ò jẹ́ nǹkan kan nǹkan sọ pọlọ torí pé ìmúra àsọ̀rù iṣẹ́ téèyàn ń ṣe béèyàn bá jẹ́ dókítọ̀ ìmúra rẹ̀ á mọ̀ pé dókítọ̀ lélẹ̀ abẹ́ẹ̀kọ́ béèyàn bá jẹ́ nọ́ọ̀sì á mọ̀ pé nọ́ọ̀sì lélẹ̀ ìmúra yóò máa júwe iṣẹ́ tó ń bẹ lọ́wọ́ ẹ ìmúra yóò sì máa sọrú tí ń bẹ nínú gbáyà rẹ ẹni tínú rẹ ń dùn bọ́bá ti múra á mọ̀ pé inú eléyìí dùn ẹni tí bànújẹ́ kan ṣẹlẹ̀ sí tó bá múra èèyàn mà ṣe ọmọ ṣe aláìsí ni ntí ìmúra ó bẹ́ẹ̀ni kan bá mọ̀rọ̀ ẹ bá ti wò ó ẹ ti mọ̀rọ̀ ẹ̀sìn tó ń ṣe bó bá ti mọ̀ra tẹ bá ti wò ẹ ti mọ̀rọ̀ ẹ̀yà tó jẹ́ tó bá mọ̀ra tẹ bá ti wò ẹ ti mọ̀ psychological being rẹ̀ èyàn ó ti mọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó bá sọ pé ìmúra ò nítumọ̀ bó bá ṣe wùyàn lèyàn lè múra kò sí nínú Islam ìdí nìyẹn tá a gbọ́dọ̀ fífọwọ́ kékeré mú ìmúra lórí àwọn ọmọ wa ọmọ rẹ tó wọlé tó gẹrun apá kan tó dápá kan sí òbí rẹ gbọ́dọ̀ sọ fún pé lọ mú kúrò mbẹ́ẹ̀ bọ́ọ̀ bá mú kúrò mẹ́rọ gbúdọ̀ wọnú lé ṣùgbọ́n n tó yẹ kó bọ́mọ̀ wí sí ní bá ah èmi náà rántí gbà kéke gẹ ọ bàbá náà ah wọ́n pe style kan ní rosco òun ló mọ̀ ń kékeré ń tó fẹ́ rí ọmọ kàmá yakunu yakunu ní tó ń ba ẹ jẹ́ nìyẹn bàbá gan ọ̀ yanjú ìyá òwúlò ọmọ òwúlò fẹ́ ọlọ́run ọba ní walibasu taqwa dhalika khair ọlọ́run ọba ní gbogbo òmùra tá a bá mú èyí tó fi wá hàn gẹ́gẹ́ bí olùbẹ̀rù ọlọ́run tó sì dọ́gba pẹ̀lú àṣẹ ọlọ́run ìyẹn ni múra tó lóore lọ́dọ̀ ọlọ́run eléyìí tá a sọ yìí bó ṣe mọ́un ni nínú àwọn àmì ọlọ́run téèyàn gbọ́dọ̀ ronú sí pé kí nìdí gan tọ́lọ́run fi ní àmà wọṣọ ìdí lọ́lọ́run ti sọ yẹn àmì kan ní fẹ́ tó bá lè ronú pé àṣé ìdí tá a ni kó lè bo wa kó sì lè wa gẹ́gẹ́ bí ìdí méjèèjì yẹn wá máa wò lórí gbogbo ìmúra tó ń mú ìjásọ tó ìjásọ tó wọ sójúwe rẹ gẹ́gẹ́ bí ọmọlúàbí ní gbogbo ibi tó bá yọ sí tó bá ti pé a jẹ́ pé múra ló ń mú lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí méjèèjì ò bá ti pé àbí tí kan ò bá ti sí ń bẹ̀ mọ̀ pé kì í ṣe múra lọ́dọ̀ ọlọ́run dhalika min ayatillah àmì ọlọ́run ni àmì ọlọ́run ọba lèyí jẹ́ kọ́lọ́wọ́n ọba tó fi hàn gbogbo ayé la'allahum yadhakkarun kí gbogbo ayé kí gbogbo ayé ká lè tibẹ̀ ká tibẹ̀ mọ́ mọ́ rántí ọlọ́run ká sì gba ọlọ́run ní ọba alágbára ọba tí máa ń ṣe nǹkan ní tìtorí lọ́lọ́run gbogbo tọ́lọ́wọ́n ọba ṣe yẹn ó ní tìtorí tọba wa rí bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá ti lè sọ wípé aṣọ tá à ń wọ̀ ó nídìí tó sì sọ díẹ̀ ó yẹ kó o mọ̀ pé ojú méjèèjì tó fún ọ náà ó nídìí etí méjèèjì tó fún ọ ó nídìí wo bá sọ ṣe rí wo ojú ó rí ojú tún pàtàkì lára abẹ́ẹ̀kọ́ tọ́lọ́run bá ti lè sọ ìdí tó ń fi fún wa lásọ ajẹ́pọ̀jú wa méjèèjì ó nídìí tọ́lọ́run fi fún wa kí ló fi ń wò etí wa méjèèjì ó nídìí tọ́lọ́run torí ẹ̀ fún wa ọlọ́run bá ń dé àlékà mí ní àyà àti láìlá làhùn yàzàkàrún. ọlọ́run ní àpèjúwe ọ̀kan tá a mú wá fún yìí nípa aṣọ tẹ́ ń wọ èyí tí tó lámì fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gba wáàsí fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tìbí èyí tá a sọ yẹn mọ̀ pé gbogbo ń tọ́lọ́wọ́n ọba ṣe fún wa ó ní tìtorí kò kàn fún wa lójú lásán ó ní ìdí tó fi fún wa lójú kò fún wa láhán lásán ó ní ìdí tó fi fún wa láhán kò fún wa ńlá káyè lásán ó ní ìdí tó fi fún wa ọlọ́run ọba ni wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a. والله الذي أخرجكم من بطون أمهاتكم sọ ìdí ẹ̀ àtìmọ̀ ìdí ta fi ń wọṣọ kí ni ìdí ta fi tọ́lọ́ fi fún wa lójú kí ni ìdí tó fi fún wa létí ìgbọ́ràn kí ni ìdí tó fi fún wa ńlá akáyè ṣé kákan máa gbọ́ orin ká máa jó ká máa ṣe é ṣé dìtò fi fún wa nìyẹn rárá ọlọ́run ní wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an ọlọ́run lèmi ọlọ́run ni mo mú yín jáde nígbà tí ẹ ń bẹ nínú ìyá yín ọlọ́run ọba ló mú yín jáde láti inú ìyá yín la ta'lamuna shay'an nígbà tí ẹ ń bẹ nínú ìyá yín ẹ̀kàn lẹ́nu ni ẹ̀ lè fẹ́nu jẹun ẹ̀kàn lójú ni kò ríran ẹni mú ni ẹ fi mí ẹlẹ́tì ni ẹ fi gbọ́ nǹkan kan kò sí tó yẹ nígbà tá a mú yín jáde nínú ya yín ọlọ́nígbà tẹ délé ayé tí wọ́n bí yín bára wá ṣe rí bọ́lọ́run ṣe dá wa àwọn kankan ń bẹ tó ń bẹ lára wa nígbà tá a bá bẹ nínú ya wa kò ní ṣiṣẹ́ ṣùgbọ́n tán bá ti lè bí ọmọ sílẹ̀ báyìí tátẹ́gùn fẹ́ sí báyìí àwọn kan yóò bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá délé ayé ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́run ọba ni àwa fún yín ní etí gbọ́ràn àwa fẹ́ mọ̀ díta fi létí sìn àwa fún yín ní ojú ríran a fẹ́ mọ̀ díta fi lójú wàl àfidà ọlọ́run ọba ni àwa fún yín ní làákàyè àwa fẹ́ mọ̀ díta fi ní làákàyè ọlọ́run ọba náà dàhùn ọlọ́run ọba ní kẹba lè dúpẹ́ fọ́lọ́run ní kẹ́ lè lójú yẹn síbi tọ́lọ́ ní kẹ́ lò ó sí kẹ́ lè lo etí yẹn síbi tọ́lọ́ ní kẹ́ lo etí sí kẹ́ lè lo làákàyè yín sí níbi kẹ́ fi dọ́lọ́ ọba tó da yín mà ìdí tọ́lọ́ ọba fi fún wa nìyẹn ẹ ká bìíra wa léèrè ṣé ń tá lò sí nìyẹn eléyìí ó jẹ́ ń tọ́ yẹ ká kíyèsára wa lélẹ́rí lọ́lọ́wọ́n ọba fi sọ pé a ti sọ ti múra fún yín inna fi dhalika la ayatin la'allahum tadhakkarun. àmì ọlọ́wọ́n ọba ní ìmúra àti dí tààfin ní kẹ́ múra ẹ wá ronú sáwọn èyí tó kù náà kẹ́ mọ̀ pé kò sí lásán o nídìí ìgbà ọba sọ eléyìí fún wa tán ọlọ́run wá jẹ́ kó yé wa wípé làákà ìtọ́lọ́hún fún wa alifitira àwọn iléèbó ń pè ní natural instinct tó ń bẹ lára wa oná ò faramọ́ kárin o bọ́lọ́run ṣe dá ẹ̀dá lẹ́ẹ̀fìrí wípé ẹ̀yin ó ti bìkan kíyèsí kí ló dé tá a fi máa ń wẹ̀ níléèwẹ̀ ẹ̀rí pé natural àdámọ́ wa ẹ̀rí ọmọ mi ọmọ èké ni ìta ló ti máa ń wẹ̀ tó bá yá yóò lóun òwe ń ta mọ́ tẹ́ bá ti síta yóò tún padà yóò lóun òwe ń ta mọ́ ọlọ́run ti dá àwọn nǹkan yẹn sí wa lára pé àníṣe òhò wa a gbúdọ̀ máa bò ọlọ́run ti dá sí wa lára bẹ́ẹ̀ ṣùgbọ́n èṣù èṣù ló ń fi ọpọlọ ọmọnìyàn ṣeré ìtọ́lọ̀ ń ní tó dá sí wa lára yẹn èṣù wà wá yóò wá bò mọ́lẹ̀ kí ni ìwà nífẹ̀ẹ́ ṣiṣẹ́ tẹ̀sùn yẹn ó fi wá gbà wájú èṣù wà á ṣe lọ́ṣọ̀ọ́ fún wa pé ká máa rìn òwò yẹn tó dáa ni èṣù ló máa ń ṣe bẹ́ẹ̀ onímọ̀ ń gbèsè mi ṣùgbọ́n naturally bọ́lọ̀ ń ṣe dáàyàn ẹnìkan yìí fẹ́ kí òwò rẹ̀ wọ̀n síta àdámọ́ ọmọ nìyẹn nìyẹn lọ́lọ́run ọba fi wá fi àyà tó tẹ̀lé ọlọ́run wá sọ̀rọ̀ nípa èṣù ipa tẹ̀sù máa kó lérí kí òwò ọmọ nìyẹn hàn síta gbogbo ẹnikẹ́ni tó bá máa ń rí àǹfà tó mú rẹ̀ máa dùn sí i kó fi òhó rẹ̀ hàn ẹ mọ̀ pé nìyẹn ti bẹ́sù daṣẹ́ pọ̀ ẹ mọ̀ pé sùn ló ń darí ẹ̀ télọ̀ tó fẹ́ bọ ọ̀ràn sọ tó ní ah ṣe rí bá aṣọ yorùbá ti da tẹ́ bá lè já là láti lẹ̀ débi ìdíyìn ní fáàlì style tó tó wà ń tà nìyẹn ẹ mọ̀ pé sùn ló ń gbẹnu ẹ sọ̀rọ̀ ọlọ́run ọba wa sọ fún wa pé abani adam. ọmọ ànábì Adam ìgbà tó bá wa sọ̀rọ̀ ìdí tó ń torí ẹ̀ sọ ìmúra fún wa ọlọ́run tún wá pè wá wípé ẹ fẹ́ múra bọ́lọ́ ń ṣe gbà fún yín ọlọ́run wá fẹ́ tú àṣírí èṣù ọlọ́run ní Adam pè yín ọmọ Adam. wala yaftinannakum shaytan ẹ má jẹ́ kéṣù ó kó dààmú bá yín ẹ má jẹ́ kéṣù ó ṣì yín lọ́nà ẹ má jẹ́ kéṣù ó dojú ọ̀rọ̀ rú mọ́ yín lọ́wọ́ alọ́ni ẹ ó dojú ọ̀rọ̀ rú mọ́ yín lọ́wọ́ ẹ ó pe dúdú ní funfun yín ẹ ó pa ìdá ní dáadáa fún yín la yaftinannakum ọlọ́nlẹ́sù òṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ bó ṣe ṣe nìyẹn lákọ̀ọ́kọ́ ọjọ́ fún bàbá yín Adam èṣù dojú ọ̀rọ̀ rú mọ́ Adam lọ́wọ́ ìtọ́lọ̀ ní kí Adam ó má ṣe èṣù wá lọ bá Adam oníṣòreṣò tọ́lọ̀ ní kó má jẹ yìí àdúlókùn aláṣájáratì lókùnlùdì wà mọ́líkínláyàbẹ̀lá sóoreṣò yẹn gbogbo ẹni tó bá ti jẹ kò ní kú mọ́ ìdí nìyẹn tó lọ́n fi ní kó má jẹ́ onídẹ̀yẹn bá ti jèso yẹ kò kú mọ́ ọlá rẹ̀ ní dópin adama wa ni ọlọ́run ò sọ bẹ́ẹ̀ fún mi pé bó ṣe rí tó rò pọ́lọ́ ọmọ sọ gbogbo ẹ̀ tán ni. ọba dojú ọ̀rọ̀ rú mọ́ adama lọ́wọ́ bẹ́sù ṣe máa ń ṣe ní tó ti yí ọ tẹ́lẹ̀ wọ́n bá tó dojú ẹ̀ rú mọ́ ọ lọ́wọ́ ẹjọ́ àfa ṣe jẹ́ nínú Islam ṣé tí téèyàn bá ti níyàwó téèyàn bá ní bí woman friend ṣèbí inú Ramadan náà ṣèbó lè wà máa dáná fún yàn ah, woman friend ìbò ká níyàwó la máa àdàpé ìsìnà ní jẹ́ woman friend àdàpé àlè ẹ̀kẹ́ ní àbá pè pé fíyàn lè lálè jẹ́mọ̀ pé yìí ó àlè bó pé ẹ̀nu woman friend <laughs> àbí just eh, companion ìbómi tún nìyẹn companion <laughs> irọ́ náà gbogbo ẹ̀ àlèlàlè jẹ́ èso máa jẹ́ ó dàrú alábìnrin kò ṣe èèyàn lè lálàsírí ṣé àwọn tó yàn bá ṣé èèyàn wà ní kéèyàn má lálàsírí èṣù ló fi àwọn ọ̀rọ̀ yẹn sí wọn lẹ́nu kó lè fúyẹ́ lórí àwọn èṣù máa ń dọ̀rọ̀ ọ́rú ẹlòmí ó béèrè béèrè mi àmọ̀gbá ajé ah, bó ti yẹ kí wọn náà mọ eléyìí ni pé kò yéhùn èṣù ní máa ń ṣe bẹ́ẹ̀. owó tó ọmọ gbé àrọ́mù ni ọlọ́run ọ̀fẹ́ ó sì mọ̀ pé ẹ eh, bẹ̀ ṣé tíyàn bá na sójú ọ̀nà ọlọ́run kọ́ ṣètọ́ni dénú. ṣètọ́ni ó máa sọ fún ọ tí èèyàn dẹ̀ sùn tí aṣẹ́wó torí kó mọ̀ bá ṣe sìnà tílẹ̀ ó fi mọ́ so téèyàn dúró dé síbẹ̀ kẹlẹ́mi bá bá aráàyè wọlé téèyàn dẹ̀ ń ṣe dáwà fún kọ́. èsùn náà ó mọ wá sí í ṣe é pọ̀ ọlọ́run ọba ní yá bá ní ádámù ẹ̀yìn èṣù.

kó bá lè ṣe ọlọ́ni tó bá wá dàrú wọn lójú tán tó bá ti dàrú wọn lójú tán tó kó sínú ẹ̀ṣẹ̀ èso wà yọwọ́ yọsẹ̀ pé sọ́tán òṣùbù àbò òṣùbù báyìí ìbẹ̀ ìpọ̀ ẹ̀yìn lẹ́ni ọlọ́run kàmátà lè ṣe ìtọ́ni ìdíkọ́lá lè sàdé kúfọ́r fàlámà kàbàrà kọ́lá ìní bàrí omi ìní ọlọ́wọ́n bá ní bẹ́sù ṣe rí ni ẹ bí ṣe máa ń ṣiṣẹ́ ti ẹ̀ nìyẹn ọlọ́wọ́n bá ní bẹ́sù ṣe máa ń ṣiṣẹ́ ti ẹ̀ ní pé kọ́lá lè sáàrẹ̀ fún èṣù ó máa sọ pé ṣe lọ́hun èṣù ò fiọ́lẹ̀ títí tó fi yẹ ṣe lọ́hun tó fi yapa àṣẹ ọlọ́hun gbogbo àwọn justifications pátá tó lè mú ọ commit síbi tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ pátá lè sún mọ́ mú èyí tó ronú tẹ́lẹ̀ yóò máa wá yóò máa wá sínú ọpọlọ rẹ yóò sàmà sọ pé ṣe lọ́n ṣe lọ́n ṣe lọ́n. lámà káfàr nígbà tọ́mọ nìyẹn bá wá ṣubú sínú ẹ̀ṣẹ̀ tán tí wọn náà wá ń wora rẹ pé àti gbọ́ etí mélòó ní bá ní gbọ́n tí mo ṣe ìmánì èyí tó kù sí ọ láyẹn ọwà sọjí ọwà èyí tí mo mọ̀ ṣe yìí etí méjì mọ̀ báyà gbọ́ èso wa máa sọ wípé èso wa máa sọ pé ní ìbàrí ọmọ nǹka èmi yọwọ́ yọsẹ̀ nínú ọ̀rọ̀ rẹ máa dára rẹ mú ní tí mo fẹ́ ṣe mo ti parí ẹ̀ èso máa sọ pé àṣẹ́mi gan tún bẹ̀rọ ọlọ́njọ́ lọ ó ń bẹnu Kùránì bẹ́ẹ̀ ló jẹ́ wípé fara rẹ lọ́wọ́ wà ń tàbí iná fi rẹ fòhún hakabe wa kitamile. wà ń tàbí iná fi rẹ fòhún. àfáà ní bẹ́sù se ń se nìyẹn wà ń ṣá òrùn tàbí ẹ̀nà pínṣín fi kátà rí fòó fagazero hakabil qur'an wa kitamili fagazero hakabil qur'an wa onítọ̀ bá ń fíìlì wípé èṣù ti dé tí wọ́n náà bá ti ń fura wípé ìròrí tó ń wá yìí kọjọ tọ́lọ́hún. wọ́n ń ṣàkóso fagazero hakabe qur'ani wa kitamili fagazero hakabe qur'ani aláàánú kékeré apadà lọ sínú qur'ani lọ ọdà kìlọ lọ ń wí lórí ìtafẹ́ ṣe nípa èrò tí mo ń ròyìn jẹ́ ń béèrè lọ́wọ́ àwọn tó ní mímọ̀ ẹ dákun téèyàn bá fẹ́ ṣe báyìí kí lọ́lọ́run ọba wí ìgbésẹ̀ yìí èwo lèèyàn lè gbé bó láṣẹ gbé tá à níṣẹ́ lọ tó o bá gbé gbésẹ̀ bẹ́ẹ̀ èèyàn sọnù lọ́lọ́wọ́n bá fi sọ pé wà ìmà yanzaghannaka mina shaytani nazg fasta'id billahi mina shaytani rajim tẹ́sù bá ti ń gbé ròyìn ròyìn sínú gbáyà rẹ torí pé ibi tí máa dúró sí ilé fàájì èṣù ó ní gbáyà wa alladhi yuwaswisu fi sùdúrì nas fi sùdúrì nas ilé rẹ̀ nìyẹn kò yí gba kọ́kọ́rọ́ kó tó wọbẹ̀ ṣùgbọ́n ìgbà àyà kó wa bá a bá ṣe súnmọ́ lọ́wọ́ ọba sí lòdì ìsọ́fi wà ń bẹ̀ tẹ́sù òfin lè kù gìrì wọbẹ̀ ìgbà àyà àwọn èèyàn kan ń bẹ tán bá jẹ́ ni ọlọ èso lè wọbẹ̀ ṣùgbọ́n yóò máa dúró lẹ́yìn fẹ́ǹsì ṣùgbọ́n ní dúró lẹ́yìn fẹ́ǹsì mímí rẹ̀ yẹn náà yóò máa lápá èèyàn wà a'udhu billahi minash shaitani rajim kò wọlé ṣùgbọ́n yìí fẹ́ǹsì ló wà mímí rẹ̀ náà yóò máa sọ kúlú nínú ẹ̀mí ńgbà míì lóbi jẹ́ pé kò síbi ọ̀lẹ́ lọ́run tó yóò wá sẹ́mi a'udhu billahi ṣùgbọ́n lómi ń bẹ àlejò pàtàkì kúlẹ̀ lẹ́sù nínú gbà yẹ òun ìkàlẹ̀kùn kan tó bá tí mo bá fi ó ti wọnú gbà yẹ lọ́lọ́run ọba fi wá pè àkíyèsí wa nínú Qur'an wípé àbá ní ádámù ọlọ́run ní mo pè yín ọmọ ànábì ádámù ọlọ́run mo pè yín ọmọ ànábì ádámù ọlọ́run ẹ má jẹ́ kéṣù ó da nǹkan rú yín lójú ẹ má jẹ́ kéṣù ó ṣì yín lọ́nà olùgbèsù yìí òun náà ló mú baba ńlá yín jáde nínú àlìjánná òun náà ni ànábì ádámù àlìjánná ló ń bẹ tó ti ń jẹ nírọ̀rùn tó ti ń mu nírọ̀rùn tó ti ń ná nírọ̀rùn nígbà tó tẹ̀lé ṣù jáde kúrò ń bẹ̀ ó wá ń jẹ pẹ̀lú wàhálà ó wá ń mu pẹ̀lú wàhálà ó wá ń dààmú lérí jíjẹ ó ń dààmú lérí fífarapamọ́ kóòrùn pa á kí òjò pa á ló ń tó bí ilé nìyẹn. ṣùgbọ́n gbà tó ń bẹ nínú kò sí a jẹ́ wípé ẹ̀ṣẹ̀ gan ibẹ̀ ni ìdààmú ayé wà bẹ́ẹ̀ yẹn bá ń ṣe tọ́lọ́wọ́ bá ìdààmú kò nù gbèsè ayé ìgbà tánàbí Adam tó dúró lórí tọ́lọ́ ni ó ṣe wakula minha haithu shituma rọ́gàdà ẹ máa jẹ nírọ̀rùn nínú àlìjẹ́nnà ṣùgbọ́n gbà tó di wípé èṣù wá rí pé ọ ah, ò lè máa gbádùn báyìí ó gbúdọ̀ dààmú èṣù wá lọ bá ó wá tàn án jẹ ó parọ́ ó ṣàdéhùn àbòsí fanabi adam òun ló ṣokùnfà tádàmà fi ṣe ntọ́lọ́ ní ó má ṣe òun ló sì ṣokùnfà tó fi jáde kó nu àlìjẹ́nà ọlọ́run ọba ní tó ṣe fún baba ńlá baba yín adam ẹ má jẹ́ kó ṣe irú ẹ̀ṣẹ̀ yìí náà mélòó mélòó lẹni tó ti da ló kọ mélòó mélòó lórúkọ tó yẹ pé téèyàn bá gbọ́ èèyàn ó sì máa ní ah, ọlọ́run alibarika tó ṣe forúkọ báyìí wọ́n sẹ̀ ṣerú alibarika bẹ́ẹ̀ fáwa náà ṣe fáwọn ọmọ wa náà ṣùgbẹ́sùn inú èso ò ní dùn èso ó sì ṣiṣẹ́ débi pé orúkọ yín ó bàjẹ́ tábà wá dá orúkọ yín àwọn yẹn pé ah, orúkọ tí ò dá ni ọlọ́mọ sọ ọmọ wa bẹ́ẹ̀ èso ti àtìfù tó fẹ́ àtìfù lóbi jẹ́ pé kíkó wa ó sọ̀ra inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa ọlọ́nlẹ́sùn yẹn ọ̀tá ni ẹ̀ mọ́ ṣùgbọ́n tá a bá ní ká wo ohun tó ń ṣẹlẹ̀ láyé ayé ò mèṣù lọ́tà ó lapa nínú ìmúra àwọn èèyàn láwùjọ àwọn èèyàn gbọ́rọ̀ ṣe sù lẹ́nu lérí bí wọ́n ṣe múra àwọn èèyàn gbọ́rọ̀ ṣe sù lẹ́nu lórí ọ̀nà jẹ́ mú wọn àwọn èèyàn gbọ́rọ̀ ṣe sù lẹ́nu lérí ìhà tí wọ́n kọ sọ́lọ́hún ọlọ́run ọba ní ẹ má jẹ́ kéṣù ó tàn yín jẹ gẹ́gẹ́ bó ṣe tàn bàbá ńlá yín jẹ ọlọ́run léṣù ló mú bàbá yín jáde nínú àlìjánà bàbá yín anábì adam àti ìyàwó ẹ̀ tí ṣe àwa ọlọ́run ọba fi sọ pé kàmá àkàràjà àbàwẹ́ikún abu bàbá tó bá di méjì lóde kìí ṣe àbá ni o àbàwá ni wáwò kan ó wọ àbàwá ni tí lábábá ti lo àbáwáánì kì í ṣe bàbá bàbá kò bàbá ò lè pé méjì tí ìbá ṣe pé àdẹ́wò tó délé ayé ọ̀gá fún sọ́nà ṣe ń bẹ̀ ọ̀gá láńre àwọn náà gbẹ̀yìn ọ̀gá jẹ́gò àwọn náà gbàbẹ̀ kọjá àtọ̀ ọlọ́run sọ wa ń bẹ̀. tí wọ́n bá ti lo àbáwáàn nínú èdè lárúbáwá bàbá àtìyá òní èyí táàbù sọ pé abu wa umu wọ́n ń pè nínú nínú èdè wọ́n ń pè ní mimbabi teglib teglib ni iṣẹ́ ìtàn sọ pé abu wa umu baba àtìyá á wà sọ wípé àbáwáni bàbá àtìyá olólùwọ̀n ọba fi sọ pé ká máa àkàràjà àbàwáìkún gẹ́gẹ́ bí èṣù ṣe mú bàbá àtìyá yín lákọ̀ọ́kọ́ ọjọ́ yẹn Adam àti Hawa gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe mú wọn jáde nínú àlìjánná gẹ́gẹ́ bí èṣù ṣe mú wọn jáde nínú àlìjánná. àkọ́kọ́ tẹ̀sù ṣe fún wọn tó fẹ́ kó ṣẹlẹ̀ ó náà ni pé à ń sí wọn á ní ọmọ lè bá ṣà ó aṣọ bọ́lá wọn bá fi sí wọn lára èṣù gbà lára wọn ó sọ wọn sí o àkọ́kọ́ operation nìyẹn lórí àwọn ọmọ ànábì Adam ló fi jẹ́ pé achievement tó ga jù tésù lè ṣe lára wa ni kó gba ìtìjú níjọ́ tọ́mọ ni yóò bá ti ní tìjú mọ́ láyé kò sí tí ò lè ṣe láyé ẹni bá ní tìjú ò ní jalè ẹni bá ní tìjú ò ní parọ́ ẹni bá ní tìjú ò ní máa ṣe zina ní àwọn ọmọkẹ́ àtàn bá tiẹ̀ wá kà mí mọ́bẹ̀ tí wọ́n bá tiẹ̀ wá rí mi bẹ̀ ńkọ́ tí bá tiẹ̀ wá ń bi mí pé ṣéyìn ò jẹ́ bí ìyàwó ẹ̀ téèyàn bá ní tìjú èèyàn ò ní lè ṣe ẹlòmíì gan gíjẹ pẹ́ sí ló débẹ̀ ṣùgbọ́n tìjú àti gbọ́ kódà nǹkan mi ń bẹ tí gbogbo èèyàn ó máa ṣe tó sì kù díẹ̀ káàtó táyé orí sí tó burú ṣùgbọ́n mo wò wípé àwọn lè ṣe kò pín mi lé ìtìjú nìyẹn ṣùgbọ́n tẹ́sù kọ́kọ́ máa ń sáré òun náà ni kó yọ ìtìjú yẹn kúrò lára èèyàn téèyàn bá ti ní tìjú mọ́ yóò jalè béèyàn bá ti ní tìjú mọ́ yóò lu jìbìtì ẹni tó lu jìbìtì tó parọ́ gba owó lọ́wọ́ ṣé wọ́n ti gbàgbé pàṣírí lè tú níjọ́ bá wa tú kí ló fẹ́ máa sọ àkọ́kọ́ ń tẹ̀sù ṣe ni wípé ọlọ́run ọba ní ó gba aṣọ lára wọn ẹni tí wọ́n bá sì ti gba aṣọ lára ẹ̀ tó bá ti rìn òwò lọ tó rìn bọ̀ tójú òtí kò lè tijú mọ́ láyé kò lè tijú mọ́ láyé ní ọdún kan gbàtà wà nílé ẹ̀kọ́ female hall nínú campus oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ ọmọbìnrin kan wá ń bẹ wọ́n wá ń sọ fún wípé tí ó bá lè wọ pátá nìkan láì wọ bèrèsíà kó wọ jáde sí gbangba wọn fún ní five thousand naira òun wá ní eh, gbogbo inú kámpọ̀sì gan òun lè fi rin gbogbo ẹ̀ tí ìbá ṣe pé bá ṣe kí ọrítì ọ̀kan sọ̀rọ̀ pé kí ní jẹ́ bẹ́ẹ̀ àfi tóbolo bí ẹran ọba bọ́ta ó sì di five thousand naira wọ́n sì kó five thousand naira mo ní subhanallah nítorí wípé ara rẹ̀ ò nítumọ̀ sí òhò rẹ̀ ò nítumọ̀ sí má lẹ́ẹ̀fì lè mọ̀ wípé èṣù ti ṣàṣeyọrí kọ́lọ̀ ń kọ́ mọ́tẹ̀ sọ́wọ́ ń bẹ̀ ẹ máa kọjá ní títì ẹ lọ àárín ọjà tá ń polówó sim card ẹ lọ wo báwọn obìnrin ó ṣe máa ijó zina ijó ọmọ sọta. So ìjó ẹni tí ò sámi ìbẹ̀rù ọlọ́n kan lára ẹ̀ abẹ́yìn erí ni ẹ lọ wò láyé ìjọ ńgbà tá a wà ní kékeré ìjó táwọn èèyàn ń jó àwọn yíbò àwọn àwọn ìyá òkèlè suku kankan báwọn tí wọ́n bá ń ṣe àwọn náà máa ń jó báwọn abẹ́ẹ̀ kéèsì ni àwọn náà máa ń jó bẹ́ẹ̀ ẹ wá wo báwọn èèyàn ṣe ń jó lẹ́nu ọmọ mi ọkàn máa lọ́n ti ṣe ọkàn ṣe kiri ẹ ti fẹ́ dì mú pé ṣé ò sí nǹkan ó ti ń gbọ́ kínní kan létí ẹ wá wá àwọn ọmọ kéékèèké ẹ wá àwọn ọmọ primary school tábà dúró láàrin wọ́n bẹ̀rẹ̀ jó wọ́n máa jó àwùjọ celebrate ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé tẹ fa àwọn ọmọ yín sí ojú máa tìyàn fún mùsùlùmí tọ́lọ́pọlọ tọ́pọlọ rẹ̀ òṣìṣẹ́ wọ́n wà ní wọ́n fẹ́ ṣe end of year activities wọ́n wà tún wá ṣe ọmọ tó bá mọ jójójù wọ́n wà Abdullahi Abdullahi Latif òun ló ṣe pò kíní ni kò ṣe pò kíní nínú mathematics àwọn ìgbà àràbà ah, alágbájá abáyé dúpẹ́ o ẹ kú oríire la ilaha illallah ah, ah. ẹ bá wá wo ijó táwọn ọmọ yẹn ń jó àwọn òbí náà ó wá jókòó ẹnìkan wá ní rísí tí ò da èṣù ti ṣàṣeyọrí ọlọmọṣẹ sọ wa ń bẹ ọlọmọ bá ní yànṣẹ ó á ní hùmà lè bá ṣàhùmà. yànṣẹ ń wò lẹ́yìn ọlọ́run ní tẹ́sù kọ́kọ́ ṣe lórí ádámà àti hàwá ó náà ní pé ó gba aṣọ lára wọn ó jẹ wọn rí òhò ara wọn ní kété tí wọ́n rí òhò ara wọn lójú ẹsẹ̀ natural instinct tó ń bẹ lára fitra tó ń bẹ lára ló fi jẹ́ pé ọlọ́run ọba ń sọ ní sọ́tọ̀ àrọ́f náà ní lọ́wọ́ òkè níbi tẹ́sù ti ń sọ wípé òun ó gba wájú òun ó gbẹ̀yìn òun ó gba ìsàlẹ̀ ṣùgbọ́n kò rántí sọ wípé òun ó gba òkè. نرى نعم فلما يغشى بلت لهما سواتهما وطبقا يصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهما عن تلكما الشجرة وأن لهما أن الشيطان لهما قال فبما أغويتني لأقعدن Èṣù sọ pé ìrẹ́ ọlọ́run lákọ̀ọ́kọ́ ọjọ́ wípé àwọn ọmọ ànábì Adam Adam àtàwọn arọmọdọ́mọ rẹ̀ torí pé torí Adam ló fi bínú sí mi ọlọ́run ní kí èṣù kó forí kalẹ̀ fánàbì Adam olóhùn ò lè forí kalẹ̀ olóhùn lóore jù tá a bá lọ wo Suratul yìí kan náà àyà seventeen kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ tètè mẹ́ṣù lọ́ta àyà sixteen ká lè lọ́ta sixteen àti seventeen seventeen gangan ló wà àbí wo sixteen seventeen ká wo méjèèjì yẹn papọ̀ èṣù wa ń sọ nígbà tọ́lọ́wọ́n bá ní ìwé èṣù ó dẹni ègbé látara pé mo pa ọ́ láṣẹ ọ̀tá lẹ́sẹ̀ èmi ọlọ ẹ wá wo ìlérí tẹ́sù ṣe lórí èmi àti ẹ níjọ náà. ṣèkán onífàbímọ agbéwáyé ta ní ó ní látara pé ó bínú sí mi ṣaitan ó sọ mí dẹni ègbé nítorí adam àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ àbí látara tí mo ṣe yẹn náà ló torí ẹ̀ sọ mí dẹni ègbé ló torí ẹ̀ domi dẹni ẹ̀kọ́ ní tèmi náà wàá ṣe fún adam àtàrọmọdọ́mọ rẹ̀ ni pé. ó akọ̀ ọ̀dánà lahum sirataka al-mustaqim ọlọ́run ọba ọba tó mọ àlàyé ọ̀rọ̀ ṣe ni kò sọ pé làákù ìdáná fi kò sí fi ń bẹ̀ ó ní làákù ìdáná lahum siratal mustaqim gbogbo ojú ọ̀nà tìrẹ ọlọ́run tó tọ́ pátá wọ́n bá mi ń bẹ̀ máa lọ dúró de wọn ń bẹ̀ níbi ìrún tẹ fẹ́ kí yẹn gan máa dúró de yín bẹ̀ àwẹ̀ tẹ fẹ́ gbà yẹn gan àjọgbá ni máa dúró de yín bẹ̀ siratal mustaqim ojú ọ̀nà rẹ ọlọ́run tí wọ́n ní wọ́n fẹ́ máa ṣe yẹn náà wọ́n ó ṣe wọn ò ní gbalada kì í ṣe pé mo fẹ́ sìn wọn lọ́nà nìkan kì í ṣe pé ká ṣe ẹ̀wọ̀n ọlọ́run nìkan ẹlòmíì ń bẹ ó ti mọ́ níbi kó mutí ọlọ́run ṣàánú ẹ̀ kò lè mutí kò lè bọ òòṣà kò lè jalè ṣùgbọ́n níbi tọ́lọ́run ti ń ṣe yẹn gan-an náà èso wa dúró tì ń bẹ̀ bọ́ bá ṣe tọrẹ àánú àṣàfihàn rẹ̀ àṣèrègún àṣàlẹ́ àwò ṣètọ́ ni ó sọ pé mo ti achieve ọkàn sí náà ni òkú ní gbalada èsù ni àwọn máa sọ wípé jẹ́káyé ó mọ̀ jẹ́káyé ó mọ̀ jẹ́káyé ó mọ̀ jẹ́káyé ó mọ̀ làákéwòdánná làwọn sọ̀rọ̀ tọ́ka jọmọ́. nígbà tá a bá ti fèsì lọ́ta wa jọ́nà láti bọ́ kùránì sì ti sọ gbogbo ẹ̀ ṣètọ́nù wa dákẹ́ onísúnmọ́ láti ànáhùn min bayna aydihim wa min khalfihim wa an aymanihim èsù wa ń sọ níwájú ọlọ́run wípé ádámà àtàwọn àrọmọdọ́mẹ bí wọ́n bá wo wájú wọ́n bẹ̀mí èṣù ń bẹ̀. wọ́n ní ẹ̀rọ kan bàbá wo ẹ̀yìn wọn wọ́n bẹ̀ mi ṣe ìtọ́nù wọ́n bà mí ń bẹ̀ bí wọ́n bá wo apá ọ̀tún wọn èmi èṣù ń bà wọn kẹ́gbẹ́ wọ́n dùn tí wọ́n bẹ̀ bí wọ́n bá wo apá òsì wọn wọn ò ní ṣàfẹ́kù èmi ṣe ìtọ́nù ń bẹ̀ máa dúró dè wọ́n bẹ̀ àtẹ̀sára ọ̀rọ̀ ìṣáájú àwọn tó pọ̀ nínú wọn wọn ò ní mọ́re fún rẹ̀ ọlọ́run jàmá sọ́wárí bí àbí òrí bẹ́ẹ̀ ìlérí tó ṣe àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n ní bó ṣe wá sọ wájú tọ́sẹ̀yìn kò rántí sọ pé lókè òun ó dúró sókè ìyẹn àìmọ́ra ààyè lókè yẹn ni revelation fi wá bọ́ bá ti wá fẹ́ sì wá lọ́nà tá a bá ti wá lọ́nu Quran èyí tó wá látòkè yẹn yóò tètè táṣìírí rẹ̀ fún wa èyí tá à ń gbọ́ yìí ní ìsìn àwọn ibi tó ṣiṣẹ́ dé lára wa tá a fi wá tẹ̀síìrì yìí àṣírí ti tú ṣùgbọ́n bó ṣe tú náà kò tún nífi ọlẹ́ o yóò ní máa dá lóhun tó ń sọ̀rọ̀ gan só mọ́ ẹni rọ́ ní gbogbo ẹ̀ ẹnu dùn ní ṣètọ́nù ìwọ náà rò pé lóòótọ́ ni à lè bí ṣe máa ṣe nìyẹn ọlọ́run ọba ní ká padà síbi tí a ti kúrò ṣètọ́nù yẹn ya ṣé wọ́n ní wọ́n máa lè bá aṣá yúrí yá wọ́n máa àti hìmá. láti lè gba aṣọ kúrò lọ́rùn yín ádámù àti àwa èṣù ṣiṣẹ́ ó sì sọ wọ́n sí òhò ni wọ́n fi lọ já ewé látara wípé revelation ìtọ́sọ́nà ọlọ́run fitra wọn natural instinct tó ń bẹ lára wọn kò sẹ́ni tó sọ̀rọ̀ fún wọn lójú ẹsẹ̀ wọn kà ló ń jẹ ewé ìyẹn túmọ̀ pé ọlọ́run ti dá mára èso rò pé òun ti achieve pé wọ́n ti wà ní òò ṣùgbọ́n àdámọ́ ìtìjú tọ́lọ́run ti dá mẹ́nìyàn lára ọlọ́run ni wà tó fi kọ́ yaksifani min warakil janna. ọlọ́run bá ní lójú ẹsẹ̀ ádámù àti hawa wọ́n bá ń jẹ ewé nínú àlìjẹ́nà wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ń bojú ara wọn kì í ṣe pé ẹnìkan ló sọ fún wọn naturally ajẹ́pọ́lọ́ wọn ò dá wa fún ká máa fi òwà èṣù ní ń pèpè sí ká fi òwà ọmọnìyàn arìn òhò débi wípé àwọn èèyàn kan ń bẹ lẹ́nì tó yẹ pé àkójọ wọ́n ń pè wọ́n ní newt club club yẹn nílùú èbó lọ́hùn bọ́n bá fẹ́ àwọn èyí tẹ́ lè lọ sí club yẹn òhò lẹ́wọ́bẹ̀ bọ́ọ̀ bá ti wà ní ohun òlẹ̀ aláwọ̀ ẹ kó wọ́bẹ̀ àtọkùnrin ìyàwó ẹ̀ tó mú lọ́wọ́ òhò náà lẹ́jọ́ wọlé ọwọ́ náà ọkọ̀ náà òwò ni àwọn ọmọ tẹ mú lẹ́yìn gbogbo wọn lẹ́gbàásọ lọ́rùn wọn èṣù ti achieve àwọn ìbúta afẹ́ kọ̀sì nìyẹn àwọn ẹran ṣùgbọ́n gbà tó ti wá pẹ́ ń bẹ̀ náà ìṣesí wọn náà ti di tiẹ̀ lẹ́ẹ̀lẹ́rò míì tó bá dé odidi ìyáálé ilé yọba wọ níkà ah, madam kílódé òru mu ni òru mu ni èṣù ni tó fẹ́ fààyọ níbẹ̀ níjọ́ tọ́mọ ni yóò bá ti tijú láti fi owó rẹ̀ hàn kò sí tí ò lè ṣe mọ́láyé ọlọ́run ọba ní èṣù yìí innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum ọlọ́run ọba ní èṣù tẹ́rí yẹn tó jẹ́ ó máa ríṣẹ́ yẹn ṣe níbi táyà ibi tá a bá dé yìí tó bá dọ̀la lágbára ọlọ́run á láǹfààní àti wọ agbègbè kan tọ́lọ́run ọba tó ti tú àṣírí èṣù àtàwọn ẹni èṣù àti gbogbo àwọn agbára òkùnkùn tí ń jọ àwọn èèyàn lójú lẹ́nu gbogbo ẹ̀ náà lọ́ndẹ̀ èṣù náà gbogbo ẹ̀ wà ìwọ lágbára oṣó ni ìwọ ni tàjẹ́ ni gbogbo ọwọ́jọ kan wọ́ pẹ̀lú èṣù ni ìwọ ni mèrè ni ìwọ ni pánábà ọmọ ni gbogbo ẹ̀ náà ọwọ́jọ kan wọ́ pẹ̀lú èṣù ni ẹ rí gbígbà kan gbadá ń bẹ kékeré tẹ bá wo ẹ bá ń wo fíìmù kan babaláwo yóò wà lọ nù gbó yóò lọ síbi igi ìrókò olúwere tọ́ba ti wá gbọ́ pé ẹ̀yin bàbá òun o wíwíwọ́n ọwọ́ kan ọwọ́ èṣù láwọn ọmọọṣẹ́ gbogbo ẹni kùránì tó àṣírí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo nǹkan ló lè bọ́mọ èèyàn lọ́wọ́ mọ̀jẹ̀kọ́ lọ́wọ́ bọ́mọ lọ́wọ́ èèyàn lè kọ́lé kó mọ́ padà nílé mọ́ kò sórí èèyàn lè lọkọ̀ kó mọ́ padà lọ́kọ̀ mọ́ ṣùgbọ́n kí èèyàn mọ ọlọ́run kó padà wá dẹni tí ò mọ ọlọ́run mọ́ ìyẹn lórí ibú ìkó lè ṣe hìn ìdá fa ìkó lè ṣe ìdá fa tàtíkàlà ohun ìwádùn ìkó lè ṣe ìdá fa tàtíkàlà ohun ìwádùn لكل شيء إذا فاتتك من إوض لكل شيء إذا فاتتك من إوض فليس لمن فاته الله من عوض فليس لمن فاته الله من عوض ẹgbẹ́lọ́wọ́n bá ti gbọ́ mọ́ lọ́wọ́ gbogbo nǹkan ti sọnù mọ́ lọ́wọ́ láàyè yìí ọlọ́run wá fẹ́ jẹ́ ká mọ̀ ṣé èṣù lágbára ní abólété èṣù ò lágbára ètè lèṣù ní nínú àwọn nǹkan tó fi léte onáà ni wípé ṣèbẹ́ni tá a bá rí lèyàn sọ wípé kó lọ́nà fún mi ṣùgbọ́n ẹ̀rí wọn ibi tètè wọn tó ti ga nìyẹn ọlọ́run ọba níṣẹ́ eréṣù yẹn àtàwọn ọmọ ogun ẹ̀ ìnáwó yàrá ọkùn wọ́n ń rẹ́yìn ẹ̀dá ọmọ nìyẹn òwà wa kọ́ bí inú èṣù wọn àtà èṣù lọ́mọ ó sì láwọn òṣìṣẹ́ tó pọ̀ àwọn òṣìṣẹ́ agent rẹ̀ ń bẹ nínú àwọn àlìjànú ó sì ń bẹ nínú àwọn èèyàn náà ọlọ́run bá láwọn èṣù yẹn àtàwọn ọmọ ogun wọn wọ́n ń rí yín wọn àwọn rí yín ṣùgbọ́n yìí ò lè rí wọn tí na ó lè alẹ́lẹ́dẹ́ nàláyò ọlọ́run ọba ní gbogbo àwọn tí ó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ èṣù atóbi lẹ́mí wọn kí ní jẹ́ bẹ́ẹ̀ ah èṣù láàlú ẹ̀rù abà wọn nítorí pé wọn ò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wọn pàtàkì èṣù wọn pàtàkì gbogbo ìlànà èṣù gbogbo ìlànà òkùnkùn pátá wọn pàtàkì ẹ̀ ẹ̀rẹ́ lómi yóò múra kò ní wọ bàtà ẹsẹ̀ ní ó fi máa rìn afá ìwọ lórí ẹ̀wọ bàtà wọn ni pé bó ṣe gbà lónìí nù bá ṣe ní ká múra lẹ́nu ni ẹ̀rẹ́ lómi ń bẹ kò ní kírun nínú àwẹ̀ báyìí ó lè gbọ́tí kọ́ máa mutí aláàjì kí ló dé ẹ̀gbà wọn ni ah, bá ṣe ní ká ṣe lónìí nìyẹn abẹ̀rù àwọn nǹkan yẹn lẹ́ẹ̀fì máa rí gbogbo ẹni tó bá jọ́ mọ́ kọ́ mọ́ bóyá owó ẹgbẹ́kẹgbẹ́ elémèrè ni èyí tó bá jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá sọ nǹkan kan fún pé òsì wọn ṣe tọ́lọ́hún yóò ní ah, àwọn kan bẹ tó lágbára yóò bẹ̀rù wọn wọn ò ní tó bá jáde ń bẹ̀ yóò kú ẹ̀rọ ẹ̀mẹ́dùn wọn jáde ọlọ́run ọba ní ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ó ti kira rẹ̀ sábẹ́ wọn ó ti nígbàgbọ́ nínú wọn ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá ti fi gbàgbọ́ rẹ̀ síbẹ̀ á sì bá fi síbẹ̀ bàbá ké yóò máa gbọ̀n ọlọ́run ọba ní iná jà àyẹ̀yẹ̀ ṣayàtí na áúlẹ̀yà alẹ́lẹ́dì na láàáyò mínú ọlọ́run ní jẹ́ réṣù àtàwọn ọmọ ogun rẹ̀ yẹn alájọṣe ni wọ́n jẹ́ pẹ̀lú àwọn tí ò gbọ́lọ́ngbọ́ gbogbo ẹnikẹ́ni áyà yìí jẹ́ kó yé wa pé gbogbo ẹnikẹ́ni tó bá ti bẹ́sù da nǹkan pọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti báwọn ọmọ ogun èṣù àwọn ẹ̀mí òkùnkùn tó bá ti báwọn da nǹkan pọ̀ ó jẹ́ àfáà ni ó jẹ́ lèmọ́ọ́mù ni ọlọ́run ọba ní gbogbo wọn láàáyò omi inú wọn iṣu nígbàgbọ́ Nàìjíríà ní sẹ́yà nílẹ̀ orí ẹ̀ ẹni tẹ́ ẹ bá ti rí tó bá ti bẹ́sù da nǹkan pọ̀ yẹn wọn ò onígbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run kódà kó pera rẹ̀ lálàájì kódà kó pera rẹ̀ ní ìmáàmù gbogbo nítorí kó pera rẹ̀ láàáyò kèfèrí ni wọ́n látara àdí eléyìí àlàyé ibi tá a bá láyé dé yìí ọ̀rọ̀ pọ̀ níbẹ̀ a sì gbúdọ̀ wọnú ẹ̀ kó o fi lè mọ̀ pé gbogbo tó ń bẹ̀rù yẹn kò yẹ kó bẹ̀rù ewé kan ò lè dájá láìsí pọ́lọ́ wọn bá mọ̀ sí ìgbà yẹn ló tó gbádùn ìṣẹ̀mí ayé ìgbà yẹn lọ́kàn rẹ̀ ó tó balẹ̀ ẹlòmíì owó ń bẹ ipò ń bẹ ọlá ń bẹ kò torí pé kò lọ́lọ́ pẹ̀lú Ọlọ́run tó bá dọ̀la àwọn àwọ̀ kí lọ́lọ́ ń sọ ọ̀nà wo ló fi ń ṣiṣẹ́ àwọn wo alájọṣe rẹ̀ kí ni ìbá ìṣèṣù èèyàn lè jẹ́ ọmọ ṣéṣù kó sì mọ̀ pé ó ti gbaṣẹ́ lọ́dọ̀ èṣù àbí kó mọ̀ mọ̀ ó lè jẹ́ ẹjẹ́ǹtì èṣù kó mọ̀ fura kó jẹ́ pé èṣù ló ń lọ kó mọ̀ mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lọ ń sọ fún wa lànà bí kí wá nílọ abẹ́lẹ́ wọn bá ní ìtóbi rẹ̀ ọlọ́run má ṣe wá ní jẹ́ǹtì èṣù má sì ṣe wá lọ́mọ ṣe kẹlímẹ́ta ní kàfí kàtà kẹlímẹ́ta ní kàfí kàtà inshallah ta'ala ọjọ́ ti lọ a ó gba ìbéèrè méjì péré ṣùgbọ́n pẹ̀lú ògbọ́ ọlọ́run tó bá dọ̀la a ó máa dúró láago márùn àbọ̀ ọgbọ̀n ìṣẹ́jú tó kù a ó fi máa gba ìbéèrè àti ìdáhùn so tí a gba ìbéèrè méjì péré náà àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sàárè tí fi gbára kì í ṣe pé wọ́n wọ̀ o ṣùgbọ́n ọkọ̀ jìyà fẹ́rẹ́fẹ́ nù sáré ọ̀pọ̀lọpọ̀ yẹn wáyé látara àìmójútó bí wọ́n ṣe máa ń tọ̀ nígbà tí wọ́n wà láyé tẹ́lọ̀mí bá ń tọ̀ bíi péńtà ni tí èèyàn ń kunlé báyìí bí ó ṣe máa fọn ìtọ̀ báyìí ni àbíkọ́ máa tọ̀ sógiri tí ó máa ta sí lára mùsùlùmí gbọ́dọ̀ kíyèsára tí èèyàn bá fẹ́ tọ̀ agbúdọ̀ lẹ́kọ̀ọ́ bá a ṣe tọ̀ nínú Islam kéèyàn bá là níbi ìyanu sáré bóyá ìyẹn ló fà á tẹ́lẹ̀mí ò fi pé kóhun tó lè fírì dáadáa tóun bá fẹ́ tọ̀ ó gbúdọ̀ bọ́ ogun ṣòkòtò òun tán tóun ó fi lè farabalẹ̀ tọ̀ téèyàn bá rí wípé bóun ṣe lè tọ̀ nìyẹn tóun ó fi rí tọ̀tọ̀ dáadáa ó sì láì fi ń bẹ̀ àmọ́ ǹjẹ́ ṣe múra òhó rẹ̀ sáwọn èèyàn ò rí tó bá ti jẹ́ páwọn èèyàn ó mọ rí òhò rẹ̀ tó bá mọ̀ kó fẹ́ tọ̀ bá ó gbúdọ̀ lọ tọ̀ níbi tó ṣe pé ẹnìkan kan ò lè rí mbẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ibi táwọn èèyàn ó ti mọ rí ọ ni má ṣe òhò rẹ̀ lẹ̀ o yà wá bó ṣe lọ́ọ́ la ojú tọ̀ síbi ìṣòkòtò rẹ̀ èyí máa ń bẹ níbi ìṣòkòtò yìí onídàrí èèyàn láàmú ṣòkòtò sọ̀rọ̀ ni bóyá trouser ń sìn ó ti lójú ibi zip ṣùgbọ́n tó yẹ pé ṣòkòtò olókùn èèyàn ò ní kán síbẹ̀ ẹ bá ti fẹ́ tọ̀ ọ̀rọ̀ abẹ̀rẹ̀ ọ̀tọ̀ kò ní nìkan ọ̀sẹ̀ kọ́ gbogbo ẹlòmíì fẹ́ lè fẹ́ wù gbogbo ẹ̀wúlẹ̀ lóko fẹ́ tọ̀ la ìyẹn mẹ́ta wà máa ń ṣẹlẹ̀ ńgbà mi ẹ̀rẹ́ ẹlòmíì yóò ti bọ́ gbogbo àsòkòtò lẹ̀ bọ́ gbogbo òdì rẹ̀ lẹ̀ ńtọ́ ẹlòmíì náà tó wọlé la ó sì ń tà ń sọ yìí o owó ọmọlàkejì èèwọ̀ ni tó láti bẹ̀yẹ ló ti wá mọ ẹ̀ṣẹ̀ tí ń bẹ lára àwọn tó ń wo pornographic film fíìmù ọkùnrin àtobìnrin tí wọ́n wà ń wò tán bára wọn sùn lórí fóònù rẹ̀ sáwà pé èèyàn náà làwọn ẹni yẹ wọ́n ni yẹ ọ sẹ́ni tí ń wò níta náà the same thing so ẹ wo bí tẹ èso ọ̀tún sọ ọmọ pé ẹ sọ ọmọ pé kì í ṣe pé èèyàn gangan níta ló ń wò ẹ fíìmù lélẹ̀ àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe èsì yẹn ni wọ́n so ẹ jẹ́ ká kí ìsara o ọlọ́mọ jẹ́ kí so bá wà sẹ́jẹ́ o ìbéèrè páwọn obìnrin kan wọ́n wọ̀ náà ànábì ló sọ ọ bẹ́ẹ̀ tó bá yẹ pé olùbẹ̀rọ ọlọ́run ni tí ń sọ líìsì tọ́lọ́run tó náà máa kírun tí máa ń ṣe gbogbo ẹ̀ ṣé yóò wọ̀ ná ọ̀nà méjì ló pín sí bọ́lọ̀n bá fẹ́ fi bí yóò wọ̀ náà o akálàṣe tó bá jẹ́ ní tó ní mọ́nì ó lè má rà á sínú náà tó bá jìyà náà pa ó lé mọ́nì mùsùlùmí ni ọlọ́run lè padà mú kúrò ń bẹ̀ ìmọ̀nì rẹ̀ nígbà ọba jìyà tó pọ̀ ni wọ́n tó ṣẹ̀ṣẹ̀ mú kúrò ní inú náà ṣùgbọ́n àdúrà táwa ni wípé ọlọ́run má ṣe wá lẹ́ni tí ó tọ̀ iná wò ká tó wọ àlìjánnà tó o bá fẹ́ mọ̀ bó ṣe rí lọ sọ́dọ̀ àwọn tó ń ṣe bread kọ́ wa ní ẹ̀dá kòtò rìtọ̀ ọlọ́run òtútù mú díẹ̀ ẹ̀ tì kán ọmọ ni wó fún bread pé tó bá ti di ìṣẹ́jú mẹ́wàá ẹ̀dá kùn ẹ̀ sí padà o tó kọ́ wó bread kà lọ tó náà bá wá fọwọ́ sí kọ́ wọbẹ̀ kán tì ọmọ bẹ̀ kọ́ wa báyìí tó ten minutes kán tú ọlẹ́ o ó rí bí ṣe máa rí ká tó wá sọ pé inú náà jahannam gbogbo iná tàà fi ń sọ irin ìdomi láyé one over sixty ti alikiyama nínú jahannama gbogbo ẹ̀ one over sixty or one over seventy so ìdá kan nínú ìdá ọgọ́ta ti jahannama òní kọ́lọ́n kọ́ máa ṣe wá ní ọmọ náà.